It's okay, picture, it's over. Go live, Ine. As you can see, she's going to her car, she's moving to her car. The Slimming Hub is really, really working. Can you sight my flat tummy? Please. Yeah! Mo ní bèrè pé ṣé ilá àbí ọmọ lẹ́nu jẹ́ sí? Sọ́yìn ọba wa kéré ni, ọba pọ̀ o. Kábíyèsí, àjòjì ni tí wọ́n fẹ́ ṣe fún ẹ lójú ń ṣe. ilé ẹwọ ẹwọ. ọ̀rọ̀ yìí ti rú ọba ìlú lójú o ó rú odindi ìlú lójú. ara rẹ mọ̀ ní tó ti ń rùn. kí ló wá fẹ́ báyìí fún mi ní àwọn pọ̀nlé. Ah! it's not possible. ẹkún kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fìrùn náà gbà ní òṣà àjẹrí bẹ́ẹ̀ ni bàbá. hello everybody èmi àti ọ̀gá mi ìtì àwọn ṣe níbi bí rèé. i it's a bad day we lost ini a ah, ah. very terrible one. tótó olórí ayé tó mọ ntẹ́lẹ̀ ọmọ tó ní ntẹ́lẹ̀ òrí tó ń ṣe ntẹ́lẹ̀ ò lè ṣe kó gbèsò dẹ̀gbà ó tàpá sí orí ah, mọ̀ kaná àdẹ́bọ̀ ó pàṣẹ ní gbàlejò olórí ayé ni sinimá ńlá tó kọjá àfẹnuro yìí written and by adébọ́lá adéyẹlá lẹ́sìn jẹ́ directed by adébáyọ̀ tìjàní starring ibrahim chata ọ̀lànìyà fàjà sọ́yẹ̀rì adébọ́lá adéyẹlá àṣẹ ètò àdébóyè wípé ẹlògúnlẹ̀ yẹ olúwàfẹ́mi dámilọ́lá káyọ̀dé olúwa pẹ̀lú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí olórí ayé ìyàwó tí wò ni ó kọjá àfẹnuròyìn ó ti jáde tètè lọ àti yí o. ṣé small jane lẹ́tàn ni small gen náà la ní ọ̀gá ti gbà pé jẹ́ni wa ti bàjẹ́ ni kí mọ̀ sí láì fi jù lẹ́wà ẹ̀ẹ́dẹ́t mo fi kì í. orí ẹ ò pé ọdẹ ní ọdẹ. ẹ̀yin ọmọ ọ̀ṣun ẹ wo arábìnrin tí ń bọ̀ lọ́ọ̀kan o ẹ wo ọlẹ̀ ẹnu rẹ̀ àbí kí lẹ rí. omi ló ń wọyàn rìn bọ̀ yìí. olúwẹ̀rí màgbọ́n òjò ló ń lalẹ̀. iye ya arábìnrin kú ìpòrà má bínú pa adé ọdúró a ní ká kí yèyé wa ti ń bẹ ní ìsàlẹ̀ ògùnkùn rẹ ni. bẹ́ẹ̀ ni kò lè yí ọ ẹ̀yin ọmọ ọ̀ṣun ẹ bá mi kóre yèyé. kóre yèyé ọ̀ṣun. yèyé ìyá mi olómi òlóló olómi ọ̀làlá. Ọ̀ṣun. ẹ yàgò lọ́nà olúwẹ̀rí máa kójó Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o Ọ̀ṣun Ọ̀ṣun Ọ̀ṣun ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹja lómi. ọ̀ṣun síwájú ọ̀ṣun sẹ́yìn ọ̀ṣun ṣàn sọ́tún sẹ́yìn. Babe, kì í ṣe. lami. la ó dẹ̀ ti dẹ́rù bà mí. ọmọ come on come closer. mo rí Sorry. mẹ́ta bó ṣe rí mi n kò bẹ̀rẹ̀ sí ní kí mi ni. Uh -huh kí ọmọ mi wọ́n láwọn rí yèyé yèyé yèyé and she was kicking so hard ṣe ló dẹ̀bẹ̀ pé ọmọ mi ń jó nínú rẹ̀. <sighs> my dear alago. Hmm? but it was so real. Hmm. kò rí bẹ́ẹ̀ ni kò mọ̀ ọ́n má jẹ́ kí n fún un ní ẹ̀dínkù kẹ́. <sighs> Hmm? she's even still kicking. Yeah, be at wrong voice, me. Mm? Yeah. Okay. Doctor! Doctor! ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olómi Oh, doctor. Congratulations, sir. Oh, thank you. Ẹ kú oríire. Agbaniyan, thank you. You're welcome. Honestly, I really appreciate you. Ẹ̀yin gan ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ ẹ ṣe gan. bọ̀ dẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ náà ọlọ́run ọba nìkan ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. wá kàn gbìyànjú ni ah. ọpẹ́ ní fọlọ́n pé àbúrò ìyá àbúrò congratulations. yẹ òótọ́ ọlọ́run náà sọ pé àwọn kan ló wà tó ń gbélé ayé lọ́wọ́ scientifically ẹ̀yin gbọ̀ngàn ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ká tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó rẹ̀ lọ́wọ́ gbélé ayé lọ́wọ́ if not for your sake nǹkan báyìí you know. ọmọ mi oh she's fine ó wà pẹ̀lú àwọn níbọ̀ wọn á pe àbúrò mi pé kó wá dúró tì. kó o bá ti máa bá mi mú mu níbọn dé báyìí nù. Ah, stress ẹ̀ máa ti pọ̀ jù fún mi eh? oh, thank you. ṣé wọn mú ọgbogbo bíbá ẹni kí ló mi wá nílẹ̀ bíbá ẹni i don't understand what is the meaning of this omi kọ́ ni gbogbo eléyìí ni ṣé wọ́n fẹ́ káwọn nọ́ọ̀sì tí. Sorry, what's the meaning of all this nonsense? I don't understand kí ló dé tẹ̀ mọ́ àwọn omi tó wà níbí báyìí i don't understand what's the meaning of this ẹ fẹ́ káwọn patients máa tẹ omi mọ́lẹ̀. wọ́n ti nu mi yẹn mi understand bó ṣe wà bẹ́ẹ̀. Ah, ah. are you saying i'm like omi kọ́ lòun ò lẹ́yìn can't you see is, is this not water. Uh -uh. yes i can see wọ́n ti nu mi You understand me that's for sure. so the water should be here. omi nìkan kọ́ ló wà lẹ́nu yìí ẹ má tẹ àwọn ẹja yẹn mọ́lẹ̀ kẹ́yà máa wọlé ẹlẹ́dàá ẹja. no omi lásán ló wà nílẹ̀ náà ṣùgbọ́n àwọn tó mọ̀ gbà lọ́n mọ̀ pẹ́ dáadáa. Uh, um, ẹ má bínú ṣe rí ó ti yé wa ṣe rí nǹkan tí obìnrin máa ń face tán bá ti lébọ̀ púpọ̀ kó tó di pọ́n bí. àbí sinmi ni mo máa ń gbé. okay okay okay my dear just relax okay just relax. jọ mú mọ̀pù mọ̀pù bá àwọn mi kúrò jọ kò make sense kò make sense. ọkọ mi. Sidi. ọkọ mi. Sidi. ọkọ o ó yẹ kí n pè ń pé kẹ́ wá jẹun àmọ́ kò lè mo mo ní àwọn ìbéèrè kan tó jẹ́ kí n tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mo sì fẹ́ ká jọ sọ torí ìsọ̀rọ̀ nígbèsí ni o. kí ni ìyàn. wo lóṣù wo lọ́sẹ̀ wo ló fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ gangan iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ gan pé ok mo fẹ́ ta o mo fẹ́ ra o mo fẹ́ mọ̀. ọ̀rọ̀ mi ò lè sí ni. kẹsẹ̀ pé bí ọ̀rọ̀ yóò lè sí àwọn kókò ọ̀dà kúlù ààrẹ mọ̀ jẹun kọ́ mọ̀ sọ̀rọ̀ n ló jẹ́ kí n fẹ́ mu mi. ó kọ́kọ́ mú mi sọ̀rọ̀ tèmi náà ó kàn rẹ̀ balẹ̀ dáadáa kó tó wá ẹsẹ̀ fèmí lé sí i. à gbọ́ yín tí mo ti sọ náà mo sọ òun ìjọ ò lọ fẹ́ bẹ̀rẹ̀ sẹ́ ni mo sọ fún ọ. orí mi ò gbé sẹ́ orí mi ò gbé. come again. orí mi ò gbé sẹ́. o ní pé. orí mi ò gbé kí n mọ ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni. ọ̀dà ọ̀rọ̀ yẹn kò sí wàhálà wọn á lórí ọ̀rọ̀ gbé yíkẹ́ ọ̀kan ni mo mọ̀ pé orí ẹ̀ lè mọ̀ gbé orí rẹ̀ lè mọ̀ gbé ìwé ìyóhùn yìí sẹ̀sẹ̀ àmọ́ ọmọ tó fẹ́ lọ school tó ẹ pé tó bá dé skul tán àwọn ọmọ àwọn obìnrin ó ti lọ skul títí títí títí tọpọlọ rẹ wá gbèrè wọn padà ti lọ bí kọlọkọsẹ náà ni. káwa ní àní pé kó o lọ kàwé a sì gbé ìwé lé ọ lọ́wọ́ ní tí mo fẹ́ sọ fún ọ ni pé kátàkárà bí kò mọ tàtẹ bí kò mọ ta àwọn nǹkan wóróworó ó sà mọ ètò ta nǹkan ó sì mọ ètò rà padà. n lè ta. kí ló rí. n lè ta àti wípé ìmọ̀ sírò ìmọ̀ jẹ gbèsè tí n bá tajà. ọmọ. ìmọ̀ sírò. ẹ ṣé mo gbé mathematics fún ọ. ẹ̀mi ah, ọmọ bí ṣe ah, bó wá rajà yìí ṣàfírò rẹ̀. ọmọ á lè mọ ohun bó ṣe lè fi èèkàn kejì sí òfìdí owó ah. gẹ́gẹ́ bí ọmọbìnrin. n lè ṣe o sórí láti kékeré mi ìyá mi gbé ọjà lé lórí báyìí wọ́n gbé gàrí lé lórí pé kí n kiri lọ hmm. mo kiri sọ́tún mo kiri sósì hmm yasin ìrìn nìkan kó pè mí pò ń fẹ́ rajà lọ́wọ́ mi. ó dájẹ̀lì bàbá àbò kìnní mọ ọ̀rà rẹ̀ ló. dájẹ̀lì bàbá àbò mo gbé sórí báyìí rẹ̀ tí mò ń kiri tí mò ń pariwo. tó sì hàn dáadáa pé gàrí rè o. tí n pariwo gàrí dé o ẹra gàrí o ẹra gàrí kò sì sẹ́ni tọ́ra lọ́wọ́ mi. bí yóò fi gàrí olóyè ọ̀sìn. mo fi sin nígbà tó lóun wà bàbá mi sí atẹ́gùn burúkú ìbá bẹ̀rẹ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní fẹ́ lọ́tún ní fẹ́ lọ́sì ní fẹ́ lọ́tún ní fẹ́ lọ́sì lọ́ba fẹ́ gbogbo gàrí dànù pápá ń bá rí rẹ̀ lòjò bá bẹ̀rẹ̀ bó ṣe pa gàrí mọ́ lórí náà bó ṣe dẹ̀bà nu. ó dẹ̀bà tútù. bẹ́ẹ̀ni. dẹ̀bà tútù omi tútù tó tó jọ dẹ̀bà tútù. bẹ́ẹ̀ni. nígbà tí òjò fẹ́ bẹ̀rẹ̀ hùn nígbà tí atẹ́gùn fẹ́ tatẹ́gùn fẹ́ tó ti pé ọwọ́ atẹ́gùn fẹ́ lẹ́nu wo níbi kankan tó lè tó lè kàn tiẹ̀ wo pé ah ilé tí mẹ́lẹ́ ọ̀kan ìjẹun sáwọ̀ bẹ̀ ó dúró atẹ́gùn fẹ́ wọn bá ń tí ọ̀fẹ́ nígbà tójó tó wá bẹ̀rẹ̀ ọ̀fọ̀ abalẹ̀ fójó gan tààrà àbí o sì dúró sórí inú bẹ̀ kójú òfin rọ̀. Hmm, kò síbi tí ìsà sí. ní gàrí tí wọn ní wọn ti gbélé olórí òbí dẹ̀ bá mọ́ lọ́wọ́. Hmm, bẹ́ẹ̀ ni kò síbi tí ìsà sí àti wípé àti kékeré ni wọ́n ti wò sẹ̀dá mi wọ́n sì sọ fún ìyá mi pé n lè ṣiṣẹ́. wọ́n sọ fún mọ́mí ẹ̀ pé o lè ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni pé orí oúnjẹ lórí mi yàn nígbà tí wọn wọ àkọsẹjáyé tiẹ wọn ní wo lè ṣiṣẹ́ wọn wọ àkọsẹjáyé oúnjẹ ni. náà ni mo sọ àkọsẹjáyé oúnjẹ ni mo yàn ní lọ́yàn wọ́n rí i pé nínú àkọsẹ̀ jáyé oúnjẹ wọ́n rí i pé ikán lọmọ táwọn bí ó lè mu ilé ó lè jẹ pákó ó lè jẹ gbogbo nǹkan pátápátá àmọ́ ọmọ táwọn bí oríire ò ṣiṣẹ́ àbí. ṣé ẹ yọ̀rọ̀ sí mi kí ni. a ní yọ̀rọ̀ sí ọ sídi báyìí ní ìsìn kan mi kò kó yí padà ó ṣiṣẹ́ o. n lè ṣe. yàsín ó ṣiṣẹ́. yàsín orí mi ò gbé. yàsín ó ṣiṣẹ́. n lè ṣe bólúwa rẹ̀ bá sòwò yóò sọ ọtì mi owó oúnjẹ ni kí n mọ̀ jẹun kí n lè sọ ọtì ni. ó sì sẹ́sí di. mo ti mọ̀nà tí màá gbé ọ̀rọ̀ ẹgbà. Ah, kí ni ìhun. mo lórí mi ò gbèsè orí oúnjẹ lórí mi yàn lọ́dọ̀kọ̀ bá sọ fún ọmọ tẹ́ ẹ ránṣẹ́ kó bá mú ibà méjì sí kó sì fògùn fẹ́ kan sí. wọn ò lè bí bàbá láì kò sí. ẹ ẹ fẹ́. olórí orí mi ò gbé sẹ́yìn ó sì gbórí kí n mọ̀ jẹun kí n tọ́ bọ̀ mi jù. àǹtí Mọ́láyọ̀ àǹtí Mọ́láyọ̀. ẹ lè ṣe kí á nà ọmú ni mo fẹ́ kọ́ yín kan látàárọ̀ ẹ̀dẹ̀ dáhùn. ṣé ẹ̀ ń bímọ ni. wàhálà ẹ̀ pọ̀ mo ní kó ní sùúrù what is it kí ló fẹ́ ń sìn ah mo fẹ́ kọ yín lórin. orin ṣọ́ wàá sọ fún mi pé mo wà interested nínú gbogbo orin àbí whatever tó fẹ́ kọ. ẹ jẹ́ tí ẹ gbọ́n náà ẹ jẹ́ ń ṣàkọyìn lórí ẹ máa láìkẹ ẹ fọrẹ ẹ jọ now please. don't disturb me abeg. you are not sleeping now disturb ẹ mọ mi máa disturb you. Ah. bóyá mò ń gbọ́ just be fast about it mò ń gbọ́ kí ló ṣẹlẹ̀. okay ọmọdé yìí lé kúrú kẹrẹ o kúrú kẹrẹ àgbàlagbà kúrúkẹrẹ o kúrúkẹrẹ àgbàrá òun wọyàn rìn lọ kúrúkẹrẹ àgbàrá òun wọyàn rìn lọ kúrúkẹrẹ ọmọdé ilé kúrú. jọjọjọ kí ni gbogbo ilé bó ló tún ti gbọ́ ta ló kọ ẹ. <laughs> wọ́n kọ mi ni. ta ló kọ ẹ. ṣùgbọ́n àwọn tí mo sọ fún yín pé wọ́n máa ń kọ́ mi lórin wọ́n máa ń kọ́ mi nǹkan lálàá mi kì í ṣorin nìkan ìjó ṣe mọ àwọn ijó ìbílẹ̀ so àwọn náà tún wá gbé gbogbo eléyìí wá fún ẹ but mọ́mí sọ fún ẹ pé kó má kọ gbogbo orin tó ń kọ yìí things like this stop saying things like this in this house. ẹ̀rín pé orin yìí ó dùn. ọ̀rọ̀ ẹ má don't worry i know what to do. ah kí ló ṣẹlẹ̀ ọmọdé whatever kí ni mọ́mí ah mọ́mí. ọmọdé ilé kúrúkẹrẹ o kúrúkẹrẹ àgbàlagbà kúrúkẹrẹ o kúrúkẹrẹ àgbàrá òun ọyàn rèé lọ kùrùkẹrẹ àgbàrá òun ọyàn rèé lọ kùrùkẹrẹ. ẹ ti mú gbogbo fígọ̀ mi swala èmi náà mú tọ́dọ̀ mi. kàkà kọ́ ọmọdé pa mí láyé o ìwọ. kò ṣeé fi tọ́ mọ̀. ok. Ah, ó pé kú jókòó. ẹ ra wàdà. ẹ ra. wo ọmọ yẹn ti ti bẹ̀rẹ̀ èwo nu wọn. àìwó ló tún fẹ́ ṣe ṣe bó lórin ẹ̀mí kí mo gbé sínú ilé ni àwọn miserable songs àwọn orin tó lè fún yàn ní heart attack mi ìmọ̀ bí tọ́mọ mi ti ń rírọ àwọn orin tó ń kọ yẹn àwọn orin tó wà miserable àwọn orin tí mi ò mọ bí tọ́mọ mi ti gborí láyé yìí àwọn orin ayé àtijọ́ òun ló ń kọ can you imagine nǹkan tí máa sọ fún ẹ nìyẹn àwọn fíìmù tó mọ ń wò ẹ má jẹ́ kó wọ́n wo fíìmù tó ju èjì lọ àwọn sẹ́ńsọ̀ bọ́ọ̀dù yàwèrè náà àwọn tó ń kọ èjì sí fíìmù wọ́n mọ nǹkan tó ń sọ bí nǹkan tó máa ń wọ film ó ń practice ẹ̀ ó kan kọ lórin. that's not the point mo béèrè lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ wípé ẹ ojú àlá ló ti ń kọ̀ wò ojú àlá ló ti ń gbé wá fún mi ká yín imagine wọ́n máa ṣàánú mi bá mi wá àkọ́ṣe sọ̀rọ̀ yìí o. gbọ́ra ẹ kí ni scientific proof nǹkan tí wọ́n sọ yẹn. ẹ bò ó láti bá mi wá nǹkan ṣe sí. ẹ mo ti gbọ́ ẹ wọ kí ni scores. brother ẹ jọ̀ọ́ má bínú pé mo fẹ́ dá sọ́wọ́ yìí mo gbọ́ tí madam sọ nípa àwọn ìyá ìyá ó ní pọ́ǹtì ọ̀rọ̀ tó ń sọ yẹn o. ṣó wà ókè àwọn ìyá wo nìyẹn. ọ̀rọ̀ tó ń sọ yẹn ó ṣe kókó ṣe rí ọmọ tó lè máa sọ pé òun sùn òun lálà there is something behind. wẹ́ẹ́ kí ni scientific proof kọ́ tẹ́jọ́ ń sọ yìí ṣé wà ókè ọmọ boy play fún mi mẹ́ẹ́ ṣé ṣé eh, eh, ṣé nǹkan tó wá ṣe mí ní play game. okay, double six ta ló rò pé ń bẹ́ẹ̀ ta tó ń ṣe kí ni mo. Ah, kí ló ṣẹlẹ̀ ọmọ mi dà. ọmọ yín wà yá rẹ. kí ló dé ó ti dé dining tẹ́lẹ̀ ó dẹ̀ lóun jẹ rice make me no fẹ́ jẹ. what. ẹ̀dá she said èkuru. èkuru ah, ah. ṣé o máa se ṣèkuru fún wọn ni. ṣé yìí ń jẹ́kuru létí yín ni ó yè mí náà lẹ́nu náà. oúnjẹ tí baálé ilé ò kì í jẹ ìyàwó ilé ò kì í ṣe nà. níbo ló ti wá rí kúrú for God and heaven sake. ẹ wo. níbo ló wà. ẹ má dara yín. Bùnmi. ẹ má bọ ẹjẹ ìsáàbò ti. Bùnmi. ah Christ ah wo wàhálà yín pọ̀ o Hmm. Bumi. Bumi. Bumi. Níbo ni wọ́n fẹ́ gbà báyìí? Ìbúra àgbà kò wọlé bọ́lọ́mọ ìwà àgbà. Gbogbo èrò ọkàn mi ni pé òun àti Mọ́láyọ̀ lọ́jọ́ wà nínú ilé. Mi ì mọ bí tó gbà lọ látẹ̀ nǹkan mọ́lẹ̀ tí ń wa. Olúwa Bùnmi. Bumi. Bùnmi. Olúwa Bùnmi. The same spot mo fi ẹ̀rẹ̀ tí mo pa àtiwá bá Look at you and you call yourself a mother. Ah! Ah, Bumi o. Ṣé mo aṣọ mi ni. Are you okay? Bùnmi. Olúwa Bùnmi. Báwo ni jàre? Báwo ni? Ìgbà ló ẹ. Ta ni? Bùnmi my daughter. Ah, bùnmi bí báwo Bùnmi ṣe máa wà lọ́dọ̀ mi náà. Bùnmi lẹ̀, à ń wá Bùnmi ni mi ò ti rí. Ẹ ń wá Bùnmi kẹ̀. Tí ò bá rí ọmọ mi, <laughs> tí ò bá rí ọmọ mi, Bumi. Bumi. Bumi. Bumi. ká wà lọ, ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ wọn níbọ̀. Bùnmi. Bùnmi. Bùnmi. Bùnmi. Wo tí o bá rọ̀ mọ́ mi, tí o bá rọ̀ mọ́ mi. Bùnmi mi Bumi. lọ, Bùnmi daddy is back. Bumi. Bumi. Ẹ bá mi kórè yèyé Ọ̀ṣun, òrè yèyé o, ìdè o, ọ̀tà o, ẹ̀rí o àgbà o ọ̀ṣunlé téńté ọ̀ṣunlé téńté ọ̀ṣunlé téńté ọ̀ṣunlé téńté ìyá mi dòṣùpá o ọ̀ṣunlé téńté alágbọ̀n eh, eh, lọ́dọ̀ eh, dòṣùpá o. excuse me jọ́ntọ́ ọlọ́run kí ló ṣẹlẹ̀ gangan tó fi di ṣé à ń ṣe pátí bíi ni tó fi di tí à ń jó yípo mo ti ń wọ̀ tẹ́lẹ̀ tó ń jó ipò kànga tó ń jó ipò kànga kí ló ṣẹlẹ̀ ta ló ń béèrè. ni mo béèrè kódà gan ló mú mi wá síbi báyìí. yeye yeye kò sí fóònù lọ́wọ́ rẹ̀ yeye inú ọgbà iná yeye sì ń gbé. kódà. ó dàbí kó o sì nà bóyá ilé kejì ni yeye rán ọ sí tó ṣe bí yèyé kẹ. gangan ló pè mí wá síbi kódà wọ́n ní pé kí n jíṣẹ́ fún yín. mo ní yèyé mi ò rí yèyé oníwọ̀n ni kò jíṣẹ́ fún mi wo bí àlébi kan ni wọ́n rán ọ sí a jọra wa sórí àwọn tó kọlà bí irú tèmi pọ̀ ẹnìkan wà wọ́n ń pè lókèlè yìí ń ṣe tíátà báyìí ìlà àti ẹ̀bí ìgbà kíní kọjá níbi ọmọ ilé kọjá níbi ẹ̀kẹ́ ẹ̀ ni kò lè fi bẹ́ẹ̀ hàn dáadáa ilẹ̀ àwọn ará Ìlọrin ni àmọ́ ìrè kọlà àwa mọ̀ ń rí kọlà sótìyé ẹ̀yìn ìyá tí olóràn sí mi èmi ò fojú kàyà o. iye tó tiẹ̀ ń pariwo pé wa wa wá sínú ọgbà wa ń bì yèyé ọ̀hún náà gbogbo ibi tí omi bá wà ni yeye ń gbé. ẹ ẹ ló bọ excuse me mọ. kò sẹ́yìn kankan ń bì ṣebí kànga lóye omi ló wà nù ẹ̀. omi lo ṣàwà nínú kànga yèyé wà nù ẹ̀ èmi nìkan ni mo lè fojú kan yìí. Ah, àwọn ọmọ tá à àwọn ọmọ tó jù wá lọ là ń bí o ọmọ tó jù wá lọ là ń bí ayé ti ayé ti tọ́nù upside upside kí ni mo lè náà ó sáà ti sọ́nù upside ó ti tọ́nù upside tí ọba bẹ́ẹ̀ ah ìwọ ní orí yèyé kankan nínú omi mo tún sọ pé ẹ ló máa nìbọn ẹ ló ò nìbọn yà á sin kò sí ẹ tí ẹ fẹ́ gbọ́ nǹkan tán sọ fún. ó gbọ́ sọ. wọ́n ní wípé kẹ́ ra gbogbo nǹkan tí ẹnu lè jẹ bíi èso bíi biscuit bíi sweet kẹ́ ṣáà ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ fún àwọn ọmọdé nìkan. n tó sọ mo mo mo ti sẹ ń mo ti sẹ ń communicate ní ti n tó fẹ́ sọ ni now ó ní pé kí n lọ ra àwọn èso kí n ra àjọ àbí bíi kí n ra bíi apple kí n ra bíi mango tí má rí bẹ́pẹ. kí ni ìbẹ́pẹ èyí ò sọ fún ọ tí pé tí ìbẹ́pẹ jẹ ọ̀dà àmú ti gbọ́ sórí tó bá mọ̀ bẹ́pẹ ọ̀sán mọ̀ àgbálùmọ̀ ẹ kíra àgbálùmọ̀ kí sára gbogbo àwọn èso ń jọ lẹ́yìn náà kí wọ́n á ṣe bọ̀ sí supermarket àbí jẹ́ bá ti ń tà tẹ̀ mm. kí n ra bíi pálí bisikíìtì bíi méjì. bíi twenty and above. bíi twenty màmá tó wá ra àwọn síìtì pọ́ngilá mm. àti àwọn àwọn nǹkan mìíràn tẹ ẹnu lè jẹ kí n wá kó wá. rárá o ẹ dà á sínú omi kẹ fún yèyè. má dà á sínú omi. má dà á gbogbo ohun tí mo lọ ra má dà sínú kànga. bẹ́ẹ̀ni. wàláì tàláì wàláì tàláì. káyé balẹ̀ kiri ní ẹkú ewu ọmọ náà ni tara yín náà ni sẹ́rí ẹ tó bí àwọn ọmọ sẹ́rí àwọn ọmọ tá à ń bí ní ìsìn ju àlọ́ ẹ tó bá rí rẹ̀ báyìí onímọ̀ fi ọ̀tọ̀ rọ ọmọ àwọn òbí rẹ̀ wàá rò pé àwọn bímọ ni. ọmọ ni mí lójú àwọn òbí mi. àmọ́ ìríjú ọ̀ṣun ni mo jẹ́. ìríjú ọ̀ṣun ìríjú tó ń sọ fún mi ni pé ìríjú tó mọ̀ ń sọ mọ́ dàbí bí àwọn màláìka àbángẹ́lì mọ̀ ni. sórí gbogbo mo mọ mọ farabalẹ̀ gbọ́n tó fẹ́ sọ mo ti wá mú ọ ẹ mú ọ níbí ibi ni mo ti mú ọ. ẹ ti ẹ béèrè orúkọ mi. orúkọ rẹ ebi o ti sọkọ rẹ nísìn o ti ní ìríjú ọ̀ṣun ni ọ àbí kí ni wọ́n kí ni o tún jẹ́. rárá o ọ̀ṣunbù mi lórúkọ mi. ọ̀ṣunbù hàn ni òṣogbo hmm. padà bọ́ láàsì wàláìtàláì mo mọ̀ mọ̀ jẹ́ kó sọ̀tọ̀ owó tẹnu ẹ̀ tán pátápátá ni sórí tí má ní kí n bá wí níbí kò ní kò ní tí àwọn òbí ẹ lọ́rùn lóòótọ́ bá na mọ̀ mi kò dénú ọlọ́mọ àmọ́ máa fọwọ́ bá òdi ẹ̀ níwájú ilé mi kémi lọ ra èso lóríṣiríṣi kí n lọ ra àwọn gbogbo tó kà kí wọ́n á dà á kànga gbogbo ẹni tó bá bá mi bí mo ti ń dà á kànga wọ́n mọ̀ gbé mi sépè ní nígbà tí èèyàn fi mọ́tò one point tí èèyàn lọ fi wó ní six hundred yà sí. ìdí gbẹ́rù rẹ̀ ń ọbẹ̀ bí àjọ gidi ni o ọbẹ̀ bí àjọ gẹ́gẹ́ ni o so ti bá discipline yẹn tán ti bá discipline yẹn tán ẹni tó rán ọ gangan yóò sọ fún ọ pé ah ibi tí mo rán ọ wá ilé o. the world is enough for the wise. enough a word is enough for the wise. o tó ń gbèbò ṣé ẹ̀yin àwọn to tó máa ń gbèbò ni wọn mọ̀ dáràn ọmọ yìí mọ̀ sàkámà ni ẹ kà lọ màá bá yí ẹ̀jẹ̀ ń sìn ṣé à ń gé ọ lọ́wọ́ nǹkan ọ̀kan. sorry. kò sọ́mọ tí ó sọ pé òun ò ní kú àwọn òbí rẹ̀ ni ò gbà ẹ̀ tó lọ tójú bọ̀. bùnmi kí ló ṣẹlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ọmọ yín ni tani tani ọmọ yín ni tani ẹni sùúrù náà ah, ẹni sùúrù ah, ayé le gan ṣẹ̀ṣẹ̀lẹ̀ gangan kí ló dé. a ti ń wá láti ẹ̀kọ́ four streets away láti ń wá káàkiri. ẹ ń wá tani bọ̀ láti sí ìtìkẹ́yìn calm down. ṣe ń gbọ́ ah, sẹ́rí ìdá kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fi pè mí hùn ó bí mi nu lọ́tọ̀ àwọn tá a ní young man tá a lè ń lo young man fò téèyàn bá ga ńlẹ̀ àbẹ́yàn yọ ńlẹ̀ owó mọ̀ owó owó owó mọ̀ lágbára ọ̀rọ̀ owó kan pa gan o tí o bá yẹ kó ọ̀rọ̀ owó kan pa ẹ mọ̀ sọ fún mi pé young man ṣé ṣé tàbá tèmi àti má da èjì wa jù tàbá jọ dàálẹ̀ ṣé bá yẹ kó tètè níyàwó ni kí ló fi láì dé àpẹjù mi lọ. kílẹ̀ tí wàá mú mọ́nu lẹ́mi tell me. àbẹ́ mọ̀ gbọ́ ẹ tún gbọ́ béèrè ẹlẹ́ẹ̀kejì o ìbéèrè ẹlẹ́ẹ̀kejì bí ìgbà téèyàn tó bọ́ sínú kànga ni o ọ̀tọ́ náà lè tẹ̀sọ́ lẹ́nu ṣé mo fọ́ fẹ́ǹsì lẹ́yìn ni. mo fẹ́ ọ̀ṣùbùnmi ọ̀ṣùbùnmi gbọ́ ṣé ní tilẹ̀ ní tọ́lọ́hún ṣé ọmọ àwọn méjì ìyá yìí àti bàbá yìí rí torí ọmọ bragado nìsín ó lóun ọmọ yìí ó ní six nine. ọmọ mi ò kì í ṣe ọ̀ṣunbùnmi olúwàbùnmi la sọ. ẹ ti ṣe mistake náà nù èèyàn ní òun ọ̀ṣunbùnmi ẹni olúwàbùnmi lẹ̀ ń wá ẹ pọ̀ sí ẹ kò sẹ́ rí àwọn bùnmibùnmi pọ̀ àwọn bùnmibùnmi pọ̀ o. why did you leave the house without telling me. ṣe é rí ẹ mọ gbọ́ ẹ mọ gbọ́ à yóò ní ẹ̀rí tó dájú tí màá fi mọ̀ sẹ́yìn lẹ lọ́mọ yìí tó ti yé yín kí ló kọ ọmọ tẹ́yìn wa. you a madman. let me have my daughter. sẹ́rí sẹ́rí ẹ má jẹ́ kó di nǹkan mi mọ́ àlọ́. Can you tell this man that we are your parents and get serious? I'm your mother, am I not? O wọ gan ọmọ tó ń ṣe ọmọ tó ń ṣe ọ̀ṣùbùnmi àbí kí ló pera rẹ̀ ọmọ tó ń ṣe rárá bíi ti wulẹ̀ kọ́ mọ́ ni. ọ̀ṣùbùnmi ah, bíi ti wọ́n. èyí ó sọra rẹ̀ ní ọ̀ṣùbùnmi fún mi ẹni olúwa fún mi níbo ni níbo ni mísọ̀fù ti wá níbo ni dúkú pẹ̀ lọ ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín tẹ́ ẹ bá fi agídìgbọ̀mọ lọ́wọ́ mi sẹ́rí ìkìlọ̀ rẹ fáwọn òbí tó bá jẹ́ pé wọ́n rẹ́dí àti bímọ tí wọ́n sì fẹ́ tọ́ dáadáa gbìyànjú kó tọ́ ọmọ rẹ kó lè fọ́ nísìnyí o ẹjọ́ tó lọ́hùn sẹ́rí ọmọ yìí tó bá fẹ́ mọ̀ ṣe scam tó bá jẹ́ scam náà ni ẹ jẹ́ kó wojú dáadáa o kó mọ wojú ìyàwó yẹn dáadáa kó look sado kó look to my eye wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ kó lè mọ̀ wípé àwọn kan wà nínú ayé tí wọ́n já sínú ayé gangan ni o ó fẹ́ lu èmi ní jìbìtì àwọn old school pattern span eh, scammer ni o ẹ jẹ́ àgbà kébí ṣe lọ kírú eléyìí ọjà àdìtọ́ kọ́mọ ábẹ́mi sọ àwọn nǹkan kan àwọn eré mọ́dé tàbí ti ṣe lágbàá tàbí wà primary school kọ́mọ ábẹ́mi ta mọ́lé ẹ sábò kọ́mọ gba ọ̀nà ọ̀dọ́ tèmi kọjá mọ́ o ọlọ́run gbọ́ nítorí kí n lọ dà á kàngàn kálí mo ṣe mistake tẹ́lẹ̀ ní kárí kò ṣe pé ẹ̀mí ọlọ́run tí mo gbénu mi lẹ́kọ̀ọ́ kan káríkì ṣe bẹ́ẹ̀ ni ó ní inú kànga lẹ̀ bá ti máa. please ẹ má máa sọ pé bẹ́ẹ̀ sí mi. ẹ ti ń wa ẹ ti ń wa àwọn àwìtá láìwí ẹ bẹ̀rẹ̀ sí ṣèbò ẹ bẹ̀rẹ̀ sí ṣèbò bákàbàkà kọ́ lọ́mọ́sẹ̀ jáde mọ́ yín lọ ni. ẹ wo èmi ẹ sí adéyàn lè máa sọ pé kọ́mọ lọ́dà nǹkan nù kànga kan o ẹ gbàgbé rẹ o èmi èmi èmi ìdáwó kànga o. ẹ ṣe wá náà wọ̀n ni. ṣé mo ní mo fẹ́ jà ni. máa kó fún yín. ṣé mo sọ fún yín pé mo fẹ́ jà ni. ó ń kó ẹja lọ. bó ṣe mọ rí náà nù. sẹ́rí àwọn jẹ́ bá ti ń jẹ ńlá bẹ́ẹ̀ olówó báyìí ẹ kò sí ibi kí ibi kọ́rọ̀ díjà kọ́rọ̀ díjà lẹ́ẹ̀mọ̀ sí. ẹ kò ní tin. irọ́ ìwọ ò ní kó ń tiẹ̀ rárá èmi ò ní wojú ọ̀nà lèmi òbí kó ń tèmi ìwọ ẹ̀yin ò ní kó ń ti ẹ̀yin tẹ̀ ń wò títí tí tọ́mọ fi rìnrìn àrè lọ káni mi ò gbé gbàná bíi nísìn inú kẹ́ bá ọmọ ní mọ́ṣúárì àbí kẹ́ bá ní ní station kílẹ̀ ń bá ka ọmọ lọ́sùn bùnmi lòun ẹlòlúwa bùnmi. ọ̀sùn wù mí ìyá ìtún padà wá sórí ìyá ìyá èmi àti ẹ̀ ọlọ́ṣun ni. really. bẹ́ẹ̀ ni. yeah but èmi ò mọ kọ́kọ́ nípa ilé ìlà. Hmm. ẹ̀sìn tá a gbà ní òjì àmọ́bí tá a ti wá gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ ìyá tó bí ìyá wa ọlọ́ṣun ni òun ni yèyí ọ̀ṣun nílùú ayédùn lọ́dún náà lọ́hùn. our grandmother. yes so nǹkan tó fa gbogbo ohun tí mò ń rí ogun tó ń ṣẹlẹ̀ sọmọ mi nìyẹn. ṣé kí n mọ́ tàn ọ́ ọmọ rẹ ọmọ ọ̀ṣun ni kò sì sí ọgbọ́n kankan tẹ̀ lè dá agbọ́mọlà lọmọ tẹ́ bí àfi kẹ́ ẹ yọ̀ǹda rẹ̀ kẹ́ ẹ mú lọ sọ́dọ̀ àwọn lọ́sùn kó jíṣẹ́ tá a rán bí bẹ́ẹ̀ kọ́ yóò padà sí ibi tó ti wá àbí kó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sọ́dọ̀ àwọn lọ́sùn. Ah, mi ì ní rírú ẹ̀. Ẹ kí ni mo níbo mo fẹ́ gbélé ìgbà ẹ̀dẹ̀ mọ́kọ mi o? Báwo mo ṣe fẹ́ sọ fún sí? Kí ló máa? Ó bà sọ ni o. Ó bà sọ níbi tó ti ń gbọ́. Agbọ́mọlà lọmọ yín o, àfi kẹ́ ìyọ̀ǹda rẹ̀ kó jíṣẹ́ ta ràn. Ah. Bẹ́ẹ̀ni, ọmọ Ọ̀ṣun ni. So mo láti gbé lọ́lé báyìí. Bẹ́ẹ̀ni. Kí n gbé padà lọ́lé. Lọ fún ilé àwọn ọlọ́ṣun lọ́wọ́ kó mọ̀ bá wọn ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ta ràn. Ẹ̀yọ̀ǹda rẹ̀ ni o, ẹ̀yọ̀ǹda rẹ̀ ni o. Ibẹ̀ kọ́ mi ẹ má sọ jẹ má tiẹ̀ sọ di kejì ẹ mi sọ mi sọ mi ní rí mi ní rí wàhálà. tọ tó ti tán báyẹn. ó ti tán nǹkan tí mo ní màá fi ránṣẹ́ màá bá yín fi ránṣẹ́. má gbàgbé mi o má gbàgbé mi o gbogbo ohun tó wà lẹ́yìn yóò níyanjú yóò ní mọ mọ mọ mọ dára rẹ láàmú gbogbo yóò níyan ẹ kàn sáà jẹ kó o ti ṣe tààrà láti wá ṣe ẹ ṣe o wọn bá kí ọkọ rẹ tó bá délé. ẹ ṣe. olólò. agbọ́mọlà ni wọ́n pe olúwàbùnmi wọ́n dẹ̀ ní pé ká gbé lọ sọ́dọ̀ àwọn ọlọ́ṣun kó lọ máa gbébẹ̀ so that gbogbo àwọn kinní tó máa ń ṣe yẹn gbogbo àwọn nǹkan tó máa ń sọ yẹn àtàwọn nǹkan tó máa ń rí yẹn wọ́n á lè mọ bó ṣe máa take care because apá wa ò ká. how dare you oh o ti tọ́jú wọlé right ṣé ìyàwó tèmi fẹ́ lélẹ̀. no ẹ jẹ́ kí ẹ explain. shut your mouth. Eh. ẹ ẹ ok talk ẹ ti jẹ́ kí n sọ nǹkan tó sọ fún talk i'm listening. wọ́n sọ wípé tá a bá gbé lọ pé ó máa máa dà wá láàmú wàhálà yẹn máa ti pọ̀ jù pé ó máa fún wa ní problem. not my own daughter ọmọ ti tèmi ò ní fún mi wàhálà oh ó ti bẹ̀rẹ̀ ran right listen and listen good you know me so well i don't toy with my kids kò wá ṣe olúwàbùnmi mi listen and listen good mo fẹ́ gbọ́ anything anything anything like that again in this house okay. yes sir. n kò to gbé bag tí màá gbé lọ sí iṣẹ́ sí. ó wà ní sẹ́rù. bẹ́tà. ẹ àmọ́ irú agídí wo leléyìí torí ọlọ́run gbogbo wọn bá máa dà mí láàmú ṣáà ni àbí ṣe bóun you know ń máa pọ̀fọ̀ nínú ilé àbí wàhálà wo leléyìí lè ah, máa gé mi jẹ́ nítorí ọmọ. pẹ̀lú ah, àwọn. ẹ káàsán mà ẹ jọ̀ọ́ má bínú mà mo ń pe nọ́mbà láti àárọ̀ ni mà mo fún wọn wá switched off. ẹ̀ẹ́n um, ó lọ fún meeting kan actually so bóyá ó pa fóònù ẹ̀ kó má bàa disturb ẹ̀ yes ẹ̀ẹ́n ìyàwó mi ń kọ́ ń bẹ̀. ẹ mà mo fẹ́ ní sọ fún yín pé mo wà lọ́sítútù látànà mà bísí mi bá yín sọ̀rọ̀ yìí ìyàwó mi ṣì ń rọbí ọ̀rẹ́ mi gbé tó bá ti lè bímọ the next one hour nígbà máa ṣe operation fún ni mà. ẹ ó tí o ọlọ́run ò ní jẹ́ wọn ò ní fábẹ́gbẹ̀ bí ẹ̀ àá ọlọ́run á gbàkóso. mímà àmímà ẹ ṣe gọmà ẹ ṣe gọmà. ah tó bá jẹ́ pé èmi náà ni mo kọ́kọ́ bá sọ̀rọ̀ èmi náà bá yín try ẹ̀ lọ́dọ̀ mi bí. no máa sọ fún yes ó dààmú ti gbọ́ ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ kò ní séwu a máa gbóhùn ìyá a máa gbóhùn ọmọ ó dààmú ti gbọ́ lágbára ọlọ́run àní rí láburú ẹ̀yin dààmú o all right then all right bye bye yes bye. okay ma Ma tí a okay ma ṣe gbọ́ ma. ló má jẹ́ ń dáràn kẹ́ wọn ò máa ní fàbẹ́gbẹ́ bí ọmọbìnrin yìí. àṣeyọrí àṣẹ bíi ti báwo ẹ ìwọ ọmọ tó wá láti ìdílé onígbàgbọ́ tó ń sọ pé àṣẹ àmì àmì jésù ẹ nǹkan tó máa sọ nìyẹn o. a kì í fi ọ̀bẹ gbẹ̀bí ewúrẹ́ a kì í fi ọ̀bẹ gbẹ̀bí àgùntàn wọn ò ní fi ọ̀bẹ gbẹ̀bí wọn. àmì àmì lórúkọ jésù wọn ti ti gbogbo. Ah, àwọn tiẹ̀ nìyẹn o wọ́n ti gbede nísinsìnyí ó dà mọ́ gbọ́ ẹni tó ń rọbí lọ́wọ́ kí wọ́n ra àgbọn fún tó bá ti fọ́ àgbọn náà kó fún ní omi àgbọn mu nítorí kò sẹ́ni tó mọ bí omi ṣe dénú àgbọn bẹ́ẹ̀ kò sẹ́ni tó mọ bí ọmọ ṣe dénú aláboyún wẹ́rẹ́ la máa gbọ́ o. ṣé ohun tó ní kò sọ fún mi. omi àgbọn ok mọ́mì ẹ mú ṣẹlẹ̀ màá ṣe títí ìrọ̀lẹ́ ṣé wo mi máa mọ́mì ẹ wo mi fẹ́ sáré rally round kí n lè rí change díẹ̀ dókítà tí ní operation lọ máa ṣe fún mà ó mo fi ń sáré kiri màá má wọrí màá pè é padà mọ́mì. rárá o ló kíákíá kíákíá ni èyí ní kẹ́ má wàá jáfara rárá o jáfara léwu o. ok mọ́mì ẹ má wọrí màá ṣe right away nsìn ẹ má wọrí màá ṣe màá ṣe mà. ẹ̀hẹ̀ mo ti gbọ́ á wẹ́rẹ́ lágbára Ọlọ́run oda dáa all right then bá mi kí ó dàbọ̀. mi o kí má dàgbé bóyá mo pa mọ́ra mi ò jíṣẹ́ tó sọ pàtẹ́wé gangan ni bàbá àkókò ah yeah yeah next week yeah all right uh, <laughs> cheers bye thank you my dear. bàbá àkókò eh? ẹ̀yin gangan lẹ kú ewu ọmọ. my dear mo really appreciate that <laughs> honestly meeting tún mú wà ló jẹ́ kí n pa go. mo sọ fún mo ní meeting yẹn ló máa jẹ́ kí n pa fóònù because ẹ̀ kí n pa fóònù yẹn. immediately ti máa tan fóònù báyìí kọ́ọ̀lẹ̀ ló wọlé. oh ó dẹ̀ ròyìn ó lọ́pẹ́lọpẹ́ pé ńgbà tó máa pe pásítọ̀ pé pásítọ̀ ní káwọn ra àgbọn káwọn fún mi àgbọn ṣe prayer you know pé kò tó five minutes ìyá wọn put to bed inú mi ti dùn <laughs> you can see God is God, God is wonderful. indeed God is wonderful. <laughs> yeah. but then again ọmọ ẹ ló ṣe mírèkù yẹn o mi ò pé pásítọ̀ kankan pásítọ̀ kankan ò ní kí n ṣe anything ọmọ ẹ olúwa bò mí òun ló dára o Bùnmi. Ah. Bùnmi ló sọ gbogbo nǹkan tuntun yẹn. Eh? Ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó tí mo answer call. Nígbà tọmọ yẹn máa dé tó láwọn um, spiritual members òun àwọn èèyàn ń ṣá wọn ní kọ́ ṣe báyìí kọ́ ṣe báyìí lọ́mọ mi ń pọ̀fọ̀ ńláńlá àwọn ọ̀fọ̀ tó jẹ́ pé bóyá ẹnu màámi ni mo ti gbọ́ pé yìí àyífẹ́ ẹ̀bẹ̀ ẹgbẹ̀ bíi ewúrẹ́ àyífẹ́ ẹ̀bẹ̀ ẹgbà bíi àgùntàn ló ń sọ àwọn ọ̀rọ̀ kàbìtì kàbìtì my dear. ìyẹn bùnmi náà. nǹkan tó sọ fún mi ni mo rọ́ fàbúrò ẹ̀. Ah. But then again, whatever the case is, ẹ ṣáàjì a máa dúpẹ́ àti gbóhùn ìyá. A dẹ̀ ti gbóhùn ọmọ. Gbogbo ètò kù fun yẹn. I'm fixing your dinner. So, ṣe máa lọ wẹ̀. Ah, mo dìde láti wẹ̀. All right then. Dùn mí. Dùn mí. Dùn mí. Olúwa dùn mí. Ah, Olúwa ṣe ah ó lè wá dùn mí pé mi ìbá pásítọ̀ yín o. Ah, ṣe mọ̀ wípé àwọn òjíṣẹ́ ọlọ́run rẹ̀ tó bá ti bá ministry work wọn lọ báyìí bíi one month three months five months ìgbà míì gan wọn lọ ọdún odidi ọdún kan pátó ah, dé èèyàn dẹ̀ nímọ̀ wà tó ọdún ah, èmi ti sọ fún ìyàwó mi pé church wọn láti máa ṣe testimony àti pé kí n lè dúpẹ́ oore tó ṣe fún èmi àti ọmọ ìdílé mi. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ̀yà mọ́ ó lè ṣe church yìí náà kò síbi tó pọ̀ ò ti lè gba ṣèbí o fẹ́ fi ìmọ̀ oore hàn fọlọ́run fún oore tọ́lọ́run ṣe kò síbi tọ́lọ́run ò ti ń rí ọkàn èèyàn ah. the most important thing is o mọ orí ọlọ́run o rẹ̀ fẹ́ dúpẹ́ tó bá ṣe ń ṣọ̀ọ̀ṣì yín náà ọpẹ́ ti gbà. ok màá lọ ṣe ń bẹ̀ bọ̀ tí ẹ̀gbọ́n mi bá dé ẹ bá mi kí wọn. of course màá kí ìwọ náà kó bá mi kí ìyàwó mi o wọ́n á gbọ́mà kó dẹ̀ bá mi kí bébì náà everybody á gbọ́mà ẹ̀ máa kàn sí lára láìpẹ́. ẹ ṣe gbọ́mà. all right drive safe Eh? ọ̀ṣun ọ̀ṣun gbogbo ẹ̀dá lómi ọ̀ṣun yẹn. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè mo fẹ́ kọ́ dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni èyí sídi ṣé èmi gangan ṣé èmi gangan tí mo dúró yìí èmi ni mo tó sí ẹ pé mo fẹ́ fi ọ pé kájọ fẹ́ra wa sílé àbí ò ń kọjá lọ èmi náà ń kọjá lọ. Ah, irú ọ̀rọ̀ wo nu kò sí ìwọ lọ tó sùn mí fún ara rẹ. tí mo tún sọ pé ọkọlà tó sọ pé olówó ní kọlà tó sọ pé oní ọmọ ń wá sílé wa ọ̀rọ̀ abẹ́rẹ́ tó gùn báyìí ọmọ sọ wípé sídìí o sídìí o ọ̀rẹ́ wa o wọ nífẹ̀ẹ́ o tọmọ sọ wípé ara mi rí rùmùrùmù pété bá náwó sára mi nítorí rùmùrùmù sí kí nìyẹn. èmi wá sílé ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni. bóyá ìgbà tó ti ẹ̀ sọ nǹkan bóyá mo ti fall in love dàbí débi olórí ibú débi tí mo fi máa ń kọrin wọnú ilé ọ̀dọ̀ yín. bẹ́ẹ̀ ni. ìpè olùfẹ́ mi mo nífẹ̀ẹ́ jù náà ìwọ nìkan ni mo fẹ́ nínú ayé aya mi. ọkọ mi. aya mi. ọkọ mi wojú mi o. máa ṣe. fi mi sílẹ̀ bó o ṣe ń kọjọ́ náà nù. wàláì máa fi ọlẹ̀ yà sí. o tún wá fún mi. yà sí máa fi ọlẹ̀ ọlọ́run bá wà fi ọlẹ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run tó dé mi àti ẹ̀ ń gbọ́ máa fi ọlẹ̀. ẹ kí mo tún ṣe ní ẹ̀sìn kí mo ṣe. ṣé torí pé mo ti fi orin tra mo kàn fọ́nrin gbé ẹ̀ta àtàbáyé mi èmi. ẹ kí mo ṣe gangan kí mo ṣe tó àfi dá gbogbo ọ̀rẹ́. dọ́dọ̀ inú ilé yìí níjẹ́ òdo ti tó ṣe rí o ò lè fọṣọ bẹ́ẹ̀dì wa o ò lè fọṣọ mi o ò lè dáná kó o tó lọ ṣiṣẹ́ o tó lọ lè ṣe ibi tó bá jẹun sí ibẹ̀ náà ló sùn sí kò sí kankan tó lè mú ṣe òwúlò fún rajaraja òwúlò fún o tó sọ̀tì fún ìjọba. sóòrí sóòrí sóòrí títí ilẹ̀ tó ń sọ̀rọ̀ ń pa rẹ̀ kò sí kó bí ààyè mi ọ̀fẹ́ nu ilẹ̀ o ńgbà mo jẹun tó tí mo sùn sí àyìn mo wá wò pé tí mo bá ti jí mm. ní ìtù gbogbo léṣe mm. àmọ́ bí mo ṣe jí báyìí ebi ló jí mi mo wá wò pé kí n jẹun tán kí n tó nu ilẹ̀ tí onínú. tí wọn bá ń wá ìyàwó ó yẹ kí èèyàn máa là á o tí wọn bá ń wá ọmọ kẹ́yà sọ pé ọlọ́run ọmọ ni mò ń wá omi ìfọmọ láǹgìdì o ìyàwó ni mò ń wá omi ìfẹ́ yàwó àwò ah. nígbà tó tún jí o tó jí sọ́wọ́ ebi ni sídi sí wọ́n ta ọ lọ́fà ebi ni ṣé wọ́n sọ ọ ní ata ebi ni sọ wọn fẹ́ máa sọ yẹn láta táyọ̀ ọmọ téyọ̀ ọmọ jẹ̀rà díẹ̀ díẹ̀. ó ṣe pé bóyá wọ́n sọ mí láta ibi àwọn ọ̀ràn náà mi náà mọ̀ ń béèrè oúnjẹ ní wákàtí wákàtí. olórí ibú làwọn aràn tó ń gbénu tiẹ̀ o olórí ibú gidi ni wọ́n o wọn ó yàtọ̀ sọ́kàwé rẹ̀ wọ́n mọ̀ gbé o ìtàn gbénu tiẹ̀ wọn o kí ló dé wọ́n bẹ́ẹ̀ jẹ́ tèmi bàjẹ́ ni. dákun. sọ́tẹ̀ bá ní irú ẹ̀ tá a ti hmm. lọ́mọ hmm. kóńtà òun sì mọ bẹ́ẹ̀ lọ́ọ̀ ní gbọ́kọ̀ òun bímọ. Ah, kí ló dé ọgbọ̀n kan náà. Hmm, àádọ́ta ni ọ wá sọ wípé bẹ́ẹ̀ bá bí ìmọ bílù tèmi kọ́ tó bá bí ọgbọ̀n kò lè kò kò bímọ sẹ́yìn wàá sọmọ ni. ṣé ìwọ ni wọ́n rìnrìn ẹbí ẹni bó ọjọ́ ọmọ àbáwọn èèyàn sọ sí elétí pọ́mọ ni ọ. ọmọ ni mí ìyàwó sì ni mí lọ́dọ̀ rẹ̀. a sì bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ bọ́ ọ̀hún náà ó ó ó ó yé ọ̀pá òbí kankan kí mú owó mi kí lọ́ọ́ fi ra ajá ọtẹ mi lọ́rùn tí máa ra ajá lódìdí ọdún kan tẹ́mi àjẹ́ ti fẹ́ ra wa mo ti máa yọ ọmọ tí ó ti bì í ó kéré jù ajá mọ́ ń sábẹ́ àmọ́ kò sábẹ́ àmọ́ rárá rárá ajá ó sábẹ́ àmọ́ bíi yóò ṣe yóò ṣe tó bí e, bí ẹ̀mẹ̀rin e abẹ́ e márùn lọ́dún kan. tó o wá ń fẹ̀mí wá já ni. kí ni wàá sàjà kí ni ó má tún kọ́pẹ́ ara rẹ pẹ̀lú ajá o ó dá tájà. ń dá tájà. ajá dá ní dọ́gí bàjẹ́. sẹ́mi ẹ̀ wá ṣe dọ́gí tí mò ń ṣe báyìí tí mò ń fún ọ báyìí. àbí eléyìí àbí yà ń jà eléyìí sí di ni àbí yà ń jẹ sí di ni ọfẹ́ mọ fi rẹ̀ wé ọfẹ́ dọ́gì titi ẹ̀hún ọfẹ́ mọ fi wé ti dọ́gì àwọn dọ́gì gangan a máa kàn bí a dọ́gì tiẹ̀ mọ àwọn dọ́gì yìí alájáde nínú kéèyàn ṣe dọ́gì ajá ló ya òde jo. kò sí wàhálà ọgbẹ ajá òun ó gbó sórí bẹ́ẹ̀dì sóò ti gbọ́ eh, eh, bọ́bọ́ bá tẹ̀jẹ̀ pé ọ̀ fi mi wé ajá sẹ́mi hmm. ògùdù lórí bẹ́ẹ̀dì èmi èyí náà pa lórí bẹ́ẹ̀dì. olóòtú àdébọ̀ ìwọ mọ̀ náà pa ọmọ súnmi ni ọmọ súnmi ni jọ kókó sí kòmí ọmọ náà ta ni lórí bẹ́ẹ̀dì ọmọ náà wò lórí bẹ́ẹ̀dì. ọmọ náà lórí bẹ́ẹ̀dì ìtì sọnù sí mò ń lálàá ni àbí mo ti níyàwó ẹ̀dùn náà sọ́mọ ẹ̀ lóògùn fún mi gangan mo sì mú owó ara mi fúnra mi fúnra mi mo lọ fi ọmọ ìwálé àwọn obìnrin náà sì gbowó lọ́wọ́ mi wàláì máa délé wọn máa gbowó mi padà ẹ̀kan ẹ bá wá ẹ bá ti ní wá ọkọ mi. rọra o arábìnrin. ẹ ká sàn mà ṣé dáadáa ni. dáadáa ni mà. jọ àbúrò mi ẹ jọ ilé màmá ìyá ọlọ́sùn là ń lọ. ilé ìlú ọ̀tún lẹ́ ń lọ. a kò jìnnà mọ́ ẹ kàn lọ tààrà báwọn ẹ rí igi ọ̀pọ̀tọ́ kan tó ga tó fẹ̀ ẹ yà sí ibẹ̀ bèrè ọlọ́sùn tó ní ṣe. Ah, àti má ti bẹ̀rẹ̀ wá fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ma ẹ mi mi ṣe. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣeun. ó dà wọ̀sà. bàbá ti lọ straight dé ibi jẹ ọsàn. Hmm. ládé kojú ìyá mi ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóòyà ayùn ah mo mọ̀ dúpẹ́ mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o ẹni wọ́n gbàlejò ọmọ ńlá àlejò ọ̀hún sì wọlé àgọ́ onílé ṣé ká wọlé o àgọ́ àlejò ṣé ká mọ̀ bọ̀ ìyá mà ń bọ̀ àgọ́ lọ́nà yèyé mà ń bọ̀. àgọ́ lọ́nà yèyé mà ń bọ̀ àgọ́ lọ́nà ládé kojú dé àgọ́ lọ́nà ẹ̀bọ̀ra nú omi. àgọ́ lọ́nà bọ́ ọ bá ṣàn lọ sọ́tún bọ́ ọ bá ṣàn lọ sósì kọ̀ wá yàn pérégedé. <laughs> màmá màmá I, I don't understand all this. Ara nǹkan tí mò ń sọ o. Can you see? Màá ń kọrin, ó ti ń kọ́. Ṣé bí mo ti máa sọ fún ẹ? Bó ṣe máa ń kọ àwọn orin àwọn strange orin ẹ nìyẹn o. I told you before, didn't I? Ah, no, no, no, no, mama, ẹ wo, ẹ wo. Despite pé mo believe nínú nǹkan báyìí, I don't believe in all this kind of lifestyle. Àmọ́ àlá tí mò ń lá, àmì ara tó ń sọ mí nígbà tí n jáde. Ọmọ Yorùbá lèmi náà ẹ́ wọ́n jẹ́ kó yé mi pé tí n bá mú ọmọ ẹ lọ sí ilé ọlọ́ṣàn pé àwọn problem tó máa wọlé ló máa gagun and I love my daughters I love my family so much dúró jẹ́ kó yé mi pé tí n bá mú wá gan tó bá dàgbà ó tún máa padà wá mama ẹ rescue soul me and my family. màmá ẹ níbi tọ́rọ̀ gbé dúró yìí hmm. àwa ti ń yàfẹ́ fún yín àmọ́ kankan tó wà ń bẹ̀ ni wípé ẹ jọ̀ọ́ mà ẹ bá wa tó gẹ́gẹ́ bí ẹni pé yín lẹ bí ni ṣe rí ní jíjẹ ní mímu kò ní wọn gbogbo ohun tó bá fẹ́ ṣe mọ̀ pé àwọn ọmọ wa tá a bí sọ́dọ̀ wa lóhun yẹn ó ní bó ṣe máa ń ṣe ìgbà yẹn ló máa ní kankan lówó òun tí ò dẹ̀ ní sí ní sàkání yín bí gbogbo ẹ̀ la máa máa pèsè a máa ṣètò ẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ah, ah. a ní fi dà yín láàmú rárá. Ah, ẹ mọ́ ṣèyọnu ọmọ ọ̀sùn lélẹ́yìí nítorí ọmọ ọ̀ṣun ó jẹ ọ̀ṣun ni ó ṣe ìyá ò sì gbọ́dọ̀ jọ ọmọ ọ̀ṣun kódà òun gan ni ọmọ ọbọ mi. Ah, olúwẹ̀rí mà ń bọ̀ àgọ́ lọ́nà èyí mà ń bọ̀ àgọ́ lọ́nà ládé kojú àgọ́ lọ́nà àgọ́ lọ́nà. olómi òlóló olómi ọ̀làlà olómi iṣẹ́ lùgbúlùgbú yèèyé ọ̀gbọ́mọ ẹja lómi ọ̀làlà ọmọ ṣìlódò kárẹ̀ kọ́ ọ bá ṣàn sọ́tún kọ́ ọ bá ṣàn sósì kọ́ ọ wá là pérégede. àṣẹ o. omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́n yanrìn kẹrẹrẹ ọ̀sùn ọmọ fún ọ ṣe o. àṣẹ gbogbo àwọn ọ̀tá rẹ wọn ò bòdò lọ o. àṣẹ ọ̀ṣùbùnmi yèyé igbá di mélòó tó o rò. wọ́n ti rúgbá mẹ́fà ọ̀ka ti bá ọ̀sùn ṣèlérí pé èmi ní ìtùrù tọdún yìí. ọ̀ka rè láì òkú ọmọ ṣe kò sẹ́ni tó rúgbá mẹ́fà ńlẹ̀ yìí mẹ́ta péré ni wọ́n mọ́ rù eré ilé ọkàn ni wọ́n mọ́ sá ọ̀ka rè èmi tí mo wá jẹ́ ìyá rẹ̀ náà márùn-ún péré mo rù kódà ọwọ́ tún fi kan jù ú lọ ọ̀ṣun mọ̀ bá ń fún ọ ṣe o. àṣẹ. ọ̀ṣun jẹ́ ọmọ àṣoríṣe. àṣẹ. kó o wá lọ ságbàlá lọ́hùn kó o lọ bá ń bu omi àgbòhùn fáwọn aláboyún kó o ṣe gbogbo bá a ṣe máa ṣe kárí ọkọ mi ọ̀ṣun mọ̀ bá ń fún ọ ṣe. ó dà yèyé wọn tiẹ̀ ti dúró tipẹ́. mo wá délé alára mi ò rí i mo wá délé ajérò <laughs> ìyá mi ò máa rí mo rànyàn mo fúnra mi lọlé ọwọ́ rọ̀gbọ́n àga ìyá pàgbó ní gbogbo ẹ̀ já sí mo jójójó bóyá ọmọ á jẹ́ mi ìyá ọmọ ò máa jẹ́ mi mo yọ̀ yọ̀yọ̀ bóyá ọmọ á yọ̀ pẹ̀lú mi ìyá ọmọ ò yọ̀ pẹ̀lú mi ṣe bí ẹ̀yin àgbà lẹ sọ wípé ìbànújẹ́ ńlá ni kí màjèṣí ó tọ́jú òbí rẹ̀ rọrùn alákejì ní tèmi èmi ò kọ́ kí n bímọ láàárọ̀ kó sì dọjọ́ alẹ́ kó kú pin kókó ibẹ̀ ni kọ́ṣà ti pè mí níyà alágbájá. má sọ bẹ́ẹ̀ mọ́ keep quiet can't you just listen to yourself ìwọ ló gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu náà don't say that. ẹ ẹ yèyé ṣé bí wọ́n ní yèyé ọmọ ní máa ń gbọ́ ọmọ ọ̀kẹ́rẹ́ ní gbọmọ Ọ̀rúnmìlà yíyẹ gbà wá ẹ wo bí ẹ má máa nǹkan tó ń sọ yẹn o ìrònú àròkàn àti bọ́rọ̀ yẹn ṣe ń ka lára ló fa gbogbo nǹkan tó ń sọ yẹn màmá ẹ má jẹ́ kí ayọ̀ tiwa kó jẹ́ ayọ̀ òwúrọ̀ nìkan ayọ̀ tí ó bá wa kalẹ̀ la fẹ́ ẹ màmá àwọn tó jù ìbà ìfún àwọn ti ròyìn yín ẹ jẹ́ káwa náà orí tiwa ṣe ẹ jẹ́ kí mi àtìyàwó mi náà dọlọ́mọ láyè ẹ ṣàánú wa. ẹni ṣe là ń dúpẹ́ fún àìdúpẹ́ lọ́wọ́ ẹni tí ò ṣe èmi kọ́ ni í ṣe ọ̀ṣun ni yóò ṣe afẹ́fẹ́ tó ń fẹ́ ìwé ọ̀gbìngbìn tó ń gbin ibi ó dópin lónìí fún lọ́wọ́ rẹ̀. ìwọ náà àlàáfíà rẹ wá. ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ò ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ ò ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ààyè yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà. kò tiẹ̀ jù báyìí lọ <laughs> wo ìwọ ni mo bá ní gbólóhùn jẹ́ kí ọkùnrin rà. Mm-hmm. sórí ó yẹ kó mọ̀ pé mi ò kúkú bọ̀ sòótọ́ ọ̀rọ̀ ọ̀rẹ́ ń gbogbo wa kò sì sí tó ṣe sí ọ́ lọ ni bó bá lò ní lọ ìwọ débẹ̀. àṣàbí àṣàbí àṣàbí dájú ó bẹ̀ ọ́ mo mọ̀ sọ fún mi pé ń lọ ni mo ní ìlọ dandan náà fi ń lọ lú ẹ̀ ni. èmi ní sí ọ̀nà ṣé bá ti bì ọ́ ṣé tá a bá wọn jà bí kakú ni. wo ibi tó déhùn gangan ni sórí bó bá ṣerú wa bí ikú kú ni ikú ni àní kú ni Ah, ẹ mọ̀ bá a sọ ọmọ mo ní ìlọ ìlọ ìlọ o. wọ burúkú ti jáde gbòòrò ẹnu rẹ ó sì bọ́ sọ́nìsì ó forí ralẹ̀ wọ́bí sórí mú rẹ tó gùn jẹnu rẹ lọ àbùkù ló fi kàn ṣé ìbọn sọ̀rọ̀ sí kò sí wàhálà ṣe fẹ́ nù rẹ ṣe fẹ́ nù rẹ. ẹ dúró. ìbọn ẹ̀gbin ẹ̀gbin gún eríru ẹ lè kí mi. ẹ ká kí ni sórí yóò burú irú eléyìí lẹ́mọ̀ kí lọ́sàn ikú pa bàbá rẹ̀ kò ní jẹ́ ọ́ òfò ló ṣe tọmọtọmọ olórí ibú ẹ kọ́ sí òkè lórí ibú lọ sẹ́ẹ̀ mọ̀ sí ú àṣàbí tó yẹ yẹn ẹ sí òkú wọ́n ní ẹ̀jẹ̀ lọ. Ah! <laughs> èmi ọjọ́ kútú pèpè mm. onídàrárà ojúrógbé alágàdàgùn. Hmm. ọjọ́ mi ò sí lé. Hmm. ọjọ́ sí ilé ọmọ ìdìyẹ ń dàgbà kọjọba wa wà. ẹ̀sìn ni ó ṣe ẹ̀sìn lòjó ṣe hmm. àbí ẹ dákun kí lòjó tún fẹ́ ṣe tó ti tí ò tí ì fi irú àwa ẹ̀ ṣe irú àwa ẹ̀ àti lulẹ̀. dákun sẹ́mi lẹ́tí ìlú ó kàn yín nú ẹ̀yin ọ̀rẹ́ mi kì í wá pẹ́ ọjọ́ ìpẹ́ olóde tán. kì í pẹ́ kì í pẹ́ kì í pẹ́ ọ̀rẹ́ mi àṣàbí òde tán. kí wọ́n lè sọ̀rọ̀ mọ́. kì í pẹ́ gbogbo wọ̀nàwọ̀nà rẹ̀ ń díẹ̀ náà ni ó sì ó dé tán. òjò òjò dákun nítorí Ọlọ́run oníṣòrí ibú fáwọn bàbá rẹ àbọ̀ ẹ jà mí rà ẹ jà ọjọ́ asàdìjà o asàdìjà o asàdìjà o ọkọ̀ ọkọ̀ rẹ ẹgbẹ̀gbẹ̀ ọlọ́mọ fẹ́ sẹ́ẹ̀sì ìyá rẹ fẹ́ sẹ́ẹ̀sì olórí ibú olórí ibú olórí ibú olóòsì ni ẹ̀tẹ̀ ni olórí ibú ẹ̀tẹ̀ ni. káre. ojo nípa ọdún ojo. ojo a ó láyàwó bọ̀dá mi. ojo ó láyàwó bọ̀dá mi nípa lónìí nípa lónìí. <laughs> orí mi kọ ẹlẹ́dàá mi kọ èmi èmi onífẹ́ là ní o ọlọ́run ò ní jẹ́. dákun ọgbẹ́nu rẹ lọ ìjẹta oníjẹta òní ibo ni mo ti wá mú ọ. ẹ má jẹ́ mo ní sí ah, ti wá jẹ́ báwọn ni ọ̀rẹ́ mi mo wà lẹ́yìn rẹ ah! gidi ṣe ọ̀rẹ́ mi ọmọ ìyá mi ọmọ ah! ọmọ ọmọ iṣẹ́ ni yẹn pa. yàrá ni èmi sí yàrá ni èmi èmi èmi. mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀ mo jẹ́rìí rẹ̀ ọ̀rẹ́ mi. ọjọ́ ẹ̀yin ni o ojú gbọ́dọ̀ fò ká bá ń sùn ní o ojú gbọ́dọ̀ fò ká bá ń sùn ní sẹ́. kọ́ bẹ́ẹ̀ kiri ẹ̀ síbi ọ̀nà ọgbà bá a bá a. ilé ti sún wá mọ́ lọ lè rẹ̀ fún mi ní tó fẹ́ fún mi. mo rí a mọ̀ ṣebí ilé nílé ọ̀dọ̀ mi ṣé bá ṣe fara rora ara yìí ṣé kò dáa tó ni. Ah, n ní ọ̀dà àmọ́ ìfẹ́ wàhálà ìyàwó rẹ̀ wá mọ́ lọ lílẹ̀. ìyàwó olórí ibú wo ni ìyàwó wèrè wo ni ìyàwó wèrè òfo ẹ̀rùn tí ò yẹ tí ò pa tó yẹ pé ojú kan náà ló jókòó sí àbí kò jẹun sí mi lọ́rùn nìkan ara àdá òsì eh. hmm. sórí ìyàwó lélẹ́yìn àbí ìyàwó àwò. tí wọ́n ti máa ń bẹ tí òun kankan. akọ ajá abirò sí lẹ́sẹ̀ ìròyìn sí wà lẹ́sẹ̀ olórí ibú ẹ̀ eh. Eh, ṣé bí wọ́n ló jókòó yìí àbí wọ́n kọ́ yìí lọ́dà àbíkólúwa rẹ̀ mọ́ kó ń bí i mọ́. Mm-hmm. Eh? Mm-hmm. ká tẹ àmọ́ káká mú parọ́ mm-hmm. èmi ò mọ̀ pé o ní o fẹ́ràn ìyàwó rẹ̀ tó máa pé ah. lọ́dọ̀ tèmi o wà ń wóyún ah. o ń wá oyún. sórí bó ṣe wà ń kárí kì í sàkó ajá bó ṣe wà kò lè lóyún tí ò fi kú. kí ló dé. mo ti rí ni mo ti rí ni ah. sórí wọ bó ṣe wà yìí mm. níjọ́ mo ti rí ọ báyìí mo rí àwọn ọmọ tán tó lẹ́yìn rẹ̀ ni mo wá wẹ ìyẹn kan lọ́lọ́run síjọ́ ń dọ ọmọ fún báyìí. ẹnìkan sì rèé ọ̀rọ̀ rẹ̀ dàbí ìjò ni kò lọ́mọ kankan. ṣé bó ṣe ń tó nù. Ah. èmi ẹ̀ máa pọ̀ tó bá ní ṣé má fún un eh. oyún mẹ́ta mo ti ní fún tèmi ti ṣe. ayé mi alákọ̀ọ́kọ́ mo yọ olùlẹ̀ dànù mi ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ń bọ̀ sọ fẹ́mi tó máa. Eh? yọ oyún fún mi lẹ́ẹ̀kẹ́ni lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta. sọ fún mi mo dára mi mọ̀ pé ọ̀sán ọlọ́mọ yọyọ ni mọ́ríámọ́ o ah! mọ́rí ọmọ pọ̀ lára tiẹ̀ tó tó bá mo sọ náà ṣé mo fẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni wo bí kó lè bọ̀ pé mo ti débi tí mo lọ last bus stop mi yàtí tó bá ní oyún kan sọ fún mi fifty thousand níjọ́ náà tó bá kọ́ sọ pé olóyún báyìí fifty thousand èmi bọ́ sọ bẹ́ẹ̀ fún tí màá fọ́ ọkùnrin náà wà lè ó fún mi fifty thousand. tí màá ti fún ọ kan pèmí lọ́mọ àlè tiẹ̀. bí bá ní mo ti lóyún ó fún mi fifty thousand. àní tí màá ti fún ọ pèmí lọ́mọ àlè. yàwó náà ó yẹ kí n bẹ̀rẹ̀ nǹkan oṣù mi ní bíi ọ̀túnla n hmm. ṣe parí títí bíi ọjọ́ márùn-ún hmm. yàwó oṣù tí ń bọ̀ èmi èmi mọ́ríà èmi tẹ́ pé kọ́ ọmọ ti kọlù mi ni èmi àmọ́ má dé ọ̀sẹ̀ o. ẹ̀mí ọmọ pé ẹlẹ́rìn ẹlẹ́dẹ̀ nìwọ. má dé ọ̀sẹ̀ o má dé èmi èmi àlàní sí wàhálà fún mi tó fi. yàásín máa fún ọ fifty. ó fún mi. Ah, ṣé mo fẹ́ tọ̀ ni. fún mi lówó tó fún mi kọ́ wá mọ̀ lọlé. ẹyin lè ṣe ẹyin lè rọ́lù ọ̀lẹ́ kan. awo ti rẹ̀ mí. Hmm? ti rẹ̀ mí jọ̀rọ̀. bí ká lè tètè ní ni. mi ò ti gbọ́n gbà nù àmọ́ ó fún mi tó fún mi kó tó mọ̀ lọ. ẹ máa yẹ jẹ. olólò. ẹ kú jòkóo òjò òjò tí ah, ah, ò wá sí ó ṣàṣàlẹ̀ o òjò ò sí nlé ọmọ adìẹ dàgbà. <laughs> tójó bá wà nlé ṣọlá ọmọ adìyẹ wọn àti ètò yẹnyẹ òjò àfi lánàá. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ṣé ò sí. ẹ̀rọ ọkọ̀ bàbà sí náà ni o yá wa ibi tí mò lọ mo kàn rántí pé ah, ẹni lọ́jọ́ bíi ìyá wa o kò dẹ̀ tí wàá ń ṣèyà lásán <laughs> odindi arúgbáàlú wa mo dẹ̀ ti pinnu fọ́ṣù pé ọjọ́ ìbí tẹ́ máa ṣe lọ́dún yìí mo láti wá fún yín ní nǹkan. ọ̀sùn náà fi ọkàn. o ṣeun òjò nígbà tí èèbà di ìwòye ẹ̀mí. E ọ̀ṣun ó ti pèsè fún ọ ó ti wà nínú ọlá ńlá ńlá tó fi lè dẹni tí ń ra nǹkan ribiribi fún yàn ó ṣeun mo dúpẹ́ ọ̀ṣun ò ní gbàgbé ìwọ náà. yàwá kí n lè mọ̀ pé ẹ̀bùn tí mo gbé wá fún yín kò pè níwájú yín torí mo mọ̀ pé olójú àánú nìyí yàwá ahùn mi kẹ́ torí bẹ́ẹ̀ ṣe wá yìí àwọn àlejò tó bá ń wá yín wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹni fi tọrẹ fún wọn adùnmọ̀ mi nú kẹ̀tì ẹ̀ mú ṣẹ́jú mi màá mọ̀ pé ó jẹ́ tẹ̀wọ́gbà. mo ti gbọ́ tiẹ̀ ṣé n tó fẹ́ nu. Ah, ah. yàrá o. ẹ ṣé o. o ṣeun ṣé inú rẹ ti dùn báyìí. kódà bí o bá gẹ̀ẹ́sì inú mi báyìí falala falala <laughs> a máa fò lọ. ó ti dẹnu tiẹ̀ náà. yàwá ẹ ṣe gan o. tó wá rè tó wá ṣe ọ̀sùn ó bùkún ọ tí ó bá fi dìwò yí ẹ̀mí ó ti wà nínú ọlá ńlá tó ṣe pé tó bá tààyàn lọ́rẹ báyìí nǹkan bọ̀gìnì bọ̀gìnì ló fi tan àwọn lọ́rẹ. o ṣé mo dúpẹ́. àwọn làwọn máa wá èyí làwọn máa bá. o ṣé tètè á máa lọ orí pélé ti sú o ṣeun o ṣé gan Ojo ojo. òjò ọjọ́ òsì ńlé ọmọ adìẹ ń dàgbà o ṣé. Hmm. ìyá mi ọ̀ṣun o ládé kojú ẹbọra tí ń gbé nínú omi ẹ̀yin làrọ̀ gidigba tí ń gbé lálẹ́ odò abímọ má dáná ńlé ọlọ́jà ńlá ọlọ́jà arẹmọ ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ́ olóyè ààyè mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun o mo ti rúgbọ́ ọdún yìí ẹ tún jẹ́ irun tẹ̀mí. àṣẹ ọ̀ṣun mi má jẹ́jẹ́ fọ́ṣun. ìyá mi ọ̀ṣun èmi ọ̀ṣunbùnmi mò ń jẹ̀jẹ̀ níwájú yín wípé tí màá fi rúgbọ́ ọdún tó ń bọ̀ mi ò ní mọkùnrin tí n bá ti wá dẹ̀já gbogbo ìyà tó bá tọ́ sí mi kẹ́ ẹ fi jẹ mí. ó ti di mulẹ̀ mọ́ dalẹ̀ omi o. mi ní dalẹ̀ ìyá. ọjọ́ eégún dalẹ̀ láṣọ bọ́ lójú eégún ọjọ́ èkó ló dalẹ̀. tó dèrò òkè pẹ wọ́n ṣubú mi. má. wọ́n dalẹ̀ o. mi ní dalẹ̀ ìyá. ẹ̀yin ọ̀rẹ́ ah. àti ọdún tó lọ́dún eégún. torí bọ́pẹ́ bóyá ọmọ aláàgbà padà fi lẹ́yìn ọ̀sẹ̀ tá a wà báyìí iléyà ọdún ọmọ i don miss my wood <laughs> i don miss am pieces. pẹ̀lú gbogbo wàhálà skul àná yìí kọ́lọ́n ti ẹ̀ pèsè iṣẹ́ gidi fún yàn kí wọ́n máa lọ lọ́dún kan lé o. àlàyé pẹ̀lú bó ṣe ń lọ yìí. wọn ló máa dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ o agbọ́ bó ṣe ń sọ̀rọ̀ má dira o má dira ṣùgbọ́n pa ẹ́ láyà dúlá ẹ̀ fún ẹ pé mi ṣe wà ẹ́ mo lọ ṣiṣẹ́ sára gidi gan ni oyè ẹ wá gbàgbẹ́rẹ́ tó bá gbà sí jẹ tó bá kéèyàn fi wẹ̀ kéèyàn mu ẹ lọ dira gidi wọ́n máa adira ni o ní túraká wàá gbé nǹkan jẹ wàá à ìkìyà ìgboyà má yẹ òun gbogbo ẹ lára. wo ní ìpanu dé ni máyọ̀wá òun ṣoògùn orí mi kọ jésù mi kọ lẹ́yìn jésù hmm. mi ní nǹkan mi yàtọ̀ sí òun. pẹ̀lẹ́ èṣù làwọn sìn máa pe jésù kiri níbẹ̀ àtìsá jesus aláyé má gọra ẹ wo àwọn jésù tí wọn kàn sọ ní báwọn náà yín dọwọ́ sọ̀rọ̀ láì fún wọn ara ilé ayé gbé ni o wà lọ gọ láìfọ ẹ o ìdí pásítọ̀ mi god bless you ọ̀gbẹ́ni tó ń torí bọ̀ ni gbogbo ọ̀la ń pàdé bí a ti ń pàdé ìjọba bọ́lẹ̀ bẹ́ẹ̀. ó máa di ni bọ̀bọ̀ if not wàá pẹ́ bí ọ̀bọ̀ tó ti mọ̀ kejì ni wà á sùn ni wà dọ́gbọ́n sọ̀rọ̀ alábá débẹ̀ báyìí wà á pàdé pọ́kàn àwọn ọlọ́mọ amú dúró ti jésù wà ó mọ pásítọ̀ tó ń deny visa tí babaláwo dé ní lamẹ́ríkà bọ̀ the love of my life my woman how are you. I'm good. Aww, ah, I miss you too. Honestly, bó ṣe ń share ẹ́ ló ń eh, Don't know how ọmọ òwèrè nǹkan I'm àwọn bọ́ọ̀sì òwèrè Oh, you're ọ̀yọ̀ ìyàwó mi lẹ́nu Oh, you're going to ti máa sọ ibò díẹ̀díẹ̀. Ẹ̀yà kedú. <laughs> Ọ̀jẹ̀ ni ẹ́. Ibọ̀ yín sọ ọ́ ti gbà nìyẹn ọ̀jẹ̀ ni I can't wait to see you, baby. Just one week now. I miss you. Oh, I, I miss you so much. I miss you too. Má wọrí lẹ́yìn ọ̀sẹ̀ yìí báyìí ká gba páálí ká máa bọ̀ léni. I can't wait. I can't wait. All right, baby. You know what, darling? I'm, I'm actually chilling with my friends, so jẹ́ kí n ṣe tán pẹ̀lú wọn. My friends so we can talk extensively. All right, love. Take care of you. All right, I love you. Uh-uh. Oh, Lisa, I love you too, and I'm going to I love you too. All right, I love you more. All right, bye, darling. Bye. Ah. Ọ̀ṣọ́mọ. Ọ̀ṣọ́mọ olórí oko bámbàm. Ọmọ wo ló ń ṣe? Àwọn girlfriend ẹ ló tún mìsí ẹyàn. Èwo làwọn girlfriend kí ló ṣe lè? The only person tó ń pè mí olórí tèmi ló pè mí ẹyọ kan ojú kan làdá mi ni omi ò ráyè. Kò fi yẹn parọ́. Ṣorí tó bá ti pín nǹkan tó bá ti tojú ẹ̀ lọ tó bá ti wá parí ẹ̀ pẹ̀lú I love you two ways ni. Ìsirà kò jẹ́ mọ̀ sí ẹ̀ àbí kó jẹ́ olórí. Ẹ ṣe ẹ kú patronage. Ẹ ṣe gan-an mo dúpẹ́ ṣé wàá rí ẹ àtolórí àtolórí hmm. hmm. kan ti ọkọ fèmí ní kókó sàǹbà kan hmm. kì í fi eh, stẹ́ẹ̀pù ẹ̀ dáhùn. kọ́dẹ̀ fèmí náà bàbá dúdú kan sí kì í fi pààrọ̀ níyẹn rẹ torí mi mọ̀ kó máa ṣoògùn fó bí ṣe gbọ́ yẹn báyìí kì í fi yẹn. àná ṣọ́ọ̀kì mi sẹ́ ò rí báyìí tẹ́lẹ̀ o. ẹ fún wọn lọtí. wọn ẹ bá kọ́ tí wá fún wọn ẹjọ́ mú sórí ọlọ́run ajá máa rówó ẹ̀san. ọlọ́mọ yọ̀yọ̀ ọ̀ṣùmàdé o ọlọ́mọ yọyọ o ọ̀ṣun fọwọ́ o sùn ọmọ rẹ ọlọ́mọ yọyọ ọ̀ṣùmàdé o ọlọ́mọ yọyọ o ọ̀ṣun o sùn ọmọ rẹ ọ̀ṣúndé ọlọ́mọ yọyọ o. fọwọ́ oṣùn kọ́ ọmọ rẹ̀ ọ̀ṣúndé ọlọ́mọ yọyọ o ọlọ́mọ yọyọ ọ̀ṣún fọwọ́ oṣùn kọ́ ọmọ rẹ̀ ọ̀ṣúndé ọlọ́mọ yọyọ ọ̀ṣúnmadé. aṣílẹ̀kẹ́ ọwọ́ mọ́rùn gígùn aṣílẹ̀ ayé ọtọ̀rí ìdẹ wẹ́wẹ́ ọba wọn lọ́wọ́ gbọ́gbọ́rọ́ ọlọ́mọ yọyọ ọ̀ṣunmàdé o ọlọ́mọ yọyọ o ọ̀ṣunmọ̀wọ́ o sùn kọ́ ọmọ rẹ̀ ọ̀ṣunmọ̀wọ́ o.

ẹ kórè yèyé ọ̀ṣun. kórè yèyé o. fẹ́ rù àrùjẹ ló rù o ọ̀sùn òní jí o sì ṣe àmọ́ ìkìlọ̀ tá a máa ń ṣe fún yín lọ́dọọdún ó ní mo tún fẹ́ ràn ọ́ létí orógbó ọ̀tún obì òsì má jẹ́ ọkànra wọn o mo sì mọ̀ pé ò ní ṣì ṣe ìyá mi ò ní jí o sì ṣe ẹ̀yin ọmọge àtìkọ àfi ẹ̀yẹ̀wò láwàá yóò ẹ dìde ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ̀ǹdẹ́ ẹ ọ̀sùn ọ̀gbẹ́ gbogbo yín ọ̀yà ọ̀yà ọ̀sùn bùnmi. Ọya, ọya, túrò, túrò, túrò, túrò. Ọ̀sán ṣetán tó fẹ́ já, tọ́rọ dọ̀pá. Jìnnìjìnnì ṣetán tí ó gbogbo aráàlú. Olúwẹ̀rí fetán tí ó bínú. bọ̀ mi, kí ló ṣe yìí? Ah! Ọ̀ṣun. èdè rárá ọ̀pọ̀dọ̀ pàṣágì yẹn àwọn àpagbèrà nìkan ni wọ́n mẹ́nu ọ̀nà bẹ̀. ìgbà dàgbò yìí kò gbọ́dọ̀ kúrò lákàtà yín ojú mi ò sì tún gbọ́dọ̀ rí. mo sọ fún yàrá mi ò sọ fún yín wípé kò sí bí sáré sáré yìí ṣe lè sáré tó ẹ̀ sámúlò lọ. ibo ni a lè trace for you tí bá ń lé jò sí ẹ mo bá ṣeré ni o tí bá ń lé kìnìún sí ẹ wá bá ẹ. tá a bá jáde síta tá a bá wà fún látàbárí ikú ti pa ẹ. ṣó ní kòkó tó ever sọ fún mi pé o fẹ́ tí mi ò ṣe fún ẹ. òun fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò. mo fẹ́ kí ọ̀rọ̀ ẹ ó dàbí ọ̀rọ̀ òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ tó wá padà di pàtàkì kì í gunlé. síbi má ti tún àlùmọ́ọ́nì àṣírí ìwakùsà ní gbóró títì adìẹ ò gbọdọ̀ fi bí ìjẹun mọ́ ẹ̀. wọ́n rán ọmọ lóbi àjẹdọ́rùn ibi tí lẹ́kẹ̀lẹ́kẹ̀ ti ń pọṣọ ẹyẹ àparò gbúdọ̀ mọ́ bẹ́ẹ̀. tó bá mọ́ bẹ́ẹ̀ ẹyẹ abaṣọ ẹyẹ jẹ́ kanlẹ̀ ẹ má gbìjà ìwọ̀ ìwà gbìjà rẹ̀ tó bá yá. ọmọdé tó dẹ́tẹ̀ tó ń dánú igbó gbé síbi má ti tún àlùmọ́ọ́nì. another fantastic movie written and produced by Ibrahim Bashir directed by Muideen Sayinde starring Ibrahim Bashir ọ̀lànìyà fìjà sọ́yẹ́ gbẹ́jú ògùn wọn la mọ́fì àfọlábí kọ́lá adéyẹyọ sọ́jí táìwọ̀ ọmọ bànkẹ́ péjú johnson akíbọ̀ gara ọláyínká solomon gomusin yẹ́ka déwálé victoria adébóyè ọ̀túnbọ̀ majibike lódúkú ọmọ salawu tóbi ọ̀làsíkò victoria bello yọ̀dọ̀ adébánjọ táwọn olùṣègùn ọmọ àlùjọ̀nù kẹ́hìndé abọ́lájí simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àlùbọ́n sinimá tó kọjá àfẹnuròyìn ni buy watch and be glad you did. ńlá òjò ńlá tí í ṣe wí àgbọn yẹrí ni wọ́n ń pe àgbàlá ayé. bẹ́ẹ̀ bá rágàdà lórí ògùn ẹ bẹ̀rù ọ̀bẹ kí ẹni tí ti jẹ́rì. ògùn náà káyé o. ẹ pé. ògùn o. tẹ̀lé mi. ọláyínká solomoni ogunwusi ṣèyí ẹdun yẹtúndé òyìnbó ìwàlọ́lá adékùgbé nínú sinimá titun ìwọ́ntẹ́ they were declared oh, wanted dead or alive kí ló dé láwọn kọ́pàs tó ń silẹ̀ bàbá wọn lọ́wọ́lọ́wọ́ wọ́n ní bẹ̀bẹ̀ wọ́n tutù lẹ́yìn ògbóná nínú wọ́n dájú bí agbẹ́gàgo wọ́n ń pa ọdẹ tó lóògùn ní bùbá ẹ̀ wọ́n ń pa ọlọ́pàá ní police station fọ́tò wọn ti wà káàkiri ìlú gbogbo báyìí wọ́n ti declare wọn wanted wọ́n ń wá wọn kòkò tó gbomi fẹ́ gbẹ̀yìn ó tún fẹ́ gbà sọ̀sọ̀ ẹ wo sinimá yìí ti gbóná wanted ni blockbuster ni it's a movie written and produced by ọláyínká solomon ogomusi directed by tunde ọláyùsí starring yinka solomon ogomusi ọládìyà fàjà sanyẹri ó fi àfọlábí ṣèyí ẹdùn yétúndé òyìnbó ìwàlọ́lá adékùgbé túndé ọláyùsí Ladi fọlárin lálùdé victoria adébóyè tóbi ọlásùkò ọ̀túnbọ̀ májèbíkẹ́ bíga bass kẹ́hìndé agbọ́lájí simple àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oh. sinimá tuntun yìí wọ́n tẹ àgbọ̀rọ̀ wọn mi gbogbo ìlú lògbòlògbò ẹ̀yẹ́ra sinimá ìkẹwò kẹgbà ó ti jáde grab your copy now. ẹ farabalẹ̀. ọ̀pọ̀ ọmọ ẹja lómi ọ̀sùn ọ̀sùn ọ̀sùn olómi ṣẹ́lú ọ̀ṣun ṣàn síwájú ọ̀ṣun ṣàn sẹ́yìn ọ̀ṣun ṣàn sọ̀tún ọ̀ṣun ṣàn sẹ́yìn ó wà lágbèdè omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ̀nyàn rí kẹrẹ.